الحمد لله أمر بالمسابقة إلى الخيرات لاقتراب الخير والشر ويقول سبحانه سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد وعباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه سرا وعلانا يقول سبحانه يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون استقبال رمضان كيف يكون كيف ينبغي ان يكون ìkóná Ramadan bóòlù sì yẹ kákóná rẹ̀ ṣé báwa sí ń kóná rẹ̀ yán ni pẹ̀lú pé tọ́wá ti di pé Ramadan bọ̀ báyìí irúgbó ti bí ní ogúnjọ́ kálukọ́ máa palẹ̀ máa jẹ èlùbọ́ gààrí àgbàdo láwọn oríṣiríṣi nǹkan tó súnmọ́ sáájú kò káàkà sí báyìí ló fi tọ́ka fúnná rẹ̀ ọ̀gádọ́lá èèyàn rúṣì ọlọ́run bá ìpalẹ̀mọ́ Ramadan ليس فقط الاستعداد المادي يستفيد كي عليك لا في قلم رمضان àmọ́ مسجاتي بابا لما رمضان بالمادة كذلك نستعد لرمضان بالروح بعض الفعلمات رمضان بلوم تاني أعطوا الفعلمات رمضان بلوه واحد أيها المسلمون عباد الله أن يرسل الله يدخل كل منهم كذلك فعلمات رمضان أو نامي alìníyàtú alìkọ́ọ̀lẹ́gbà àníyàn tó jẹ́ sí torí ti Allah agbàpàfẹ́ sí ọlọ́run tó tọ́ ìtorí pé sí ìrìnàrá ti ní èròǹgbà yìí tàwa ọlọ́run ní kẹ́ni ẹ láǹfààní àti ṣe bó ti fẹ́ àbí bó ti láǹfààní àti ṣe bó ti wù ó sọ wọn gbàládà òjíjọ́ ọlọ́run sallallahu alaihi wa sallam wọ́n ní iná lọ́ha kẹta fẹ́lẹ̀ àtàlẹ́ tí wọ́n ti yé náà dádájú àlá ó ti kàkọ́ọ́lẹ̀ àwọn dáadáa àtàyídá ọmọ ni hàmà bí hasana ẹni ọmọ gbéwò àti ṣe dáadáa ọlọ́mí àmẹ́lìhà ó sọ wọn wà nípa àti ṣe dáadáa yẹn katabahu Allahu lahu 'indahu hasanatan kamila ọlọ́run tẹ́ sì máa kọ dáadáa tó pé pérépéré ó ń tọ̀ nítorí kíni o lè fẹ́ há sí ìyá ti hì nítorí àníyàn rẹ̀ tọ́lá láàbíà ẹ̀rí fọ́ba dẹ́ta tó sọ́nà ayé àmì yìí pé ọlọ́wọ́ sọ́dà tó ń ọ̀tà lọ́ka àbàkì ọlọ́run táwọn yẹn bá láníyàn dáadáa tó ti kí wọ́n fi sùn dodo nípa àníyàn yẹn ìyẹn máa lórí fún ọ ìtumọ̀ rẹ̀ tí wọ́n gbà ládàá kájíká ní ẹ̀wọ́ da ibi gbogbo àwọn ìtẹ̀lé tọ́lọ́run tí máa ń wà ní Ramadan á ṣe àtìsí palẹ̀mọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ ní palẹ̀mọ́ nìyà lábẹ́ palẹ̀mọ́ yìí gbogbo àwọn al-ashghal wal àwọn iṣẹ́ èyí tó lè fi sọ́ọ̀bù wà ní Ramadan káwọ́ náà bóòlù á sì yẹjọ́ ìkírọ̀mọ̀dán tó lè àgbàdàlá ẹ̀yẹn rúfin ọlọ́run ọba inú kẹta fi palẹ̀mọ́dé rọmọdọ́ á palẹ̀mọ́dé bí tọ́wọ́ bá ti ọ̀pọ̀ ìkọ́ pẹ̀lú olùkíwà tó títọ́ gbogbo àwọn pálapàla yẹmẹyẹmẹ jákújákú rádaràdá ìwàkíwà ìtọ́kùtọ̀ ìjẹkújẹ ìṣekúṣe ilé òṣèṣe tá ń bá bọ̀ before Ramadan ká gbìyànjú láti sọ́ọ̀pù nípa rẹ̀ ká síwọ́ nípa rẹ̀ tẹ́ ọmọdán tó wọlé iye ní òtí máa túbọ̀ pé ló ti tọ́jú òdòdó àpalẹ̀mọ́jọ Ramadan ọlọ́run ọmọ subhanahu wa ta'ala ọ̀pá tẹ̀fẹ́ fi túbú ila Allahi tawbatan nasuha ẹ̀rù olúfíwàdà ní ìrù olúfíwàdà tó máa ń fi èsì sí gbogbo tẹ́ bá ti bẹ́ẹ̀ àti àwọn ọmọ ogun àyè ويدخلهم جنات تجري تحتها الأنهار وتحتها الأنهار ọlọ́run aṣọ ìtẹ̀yìn rẹ ló sì mú wa àrìjẹ́nà èyí tó ti kí odò ọmọ àṣà lábẹ́rẹ̀ ayọ́ alìmùsùlùmí náà ìbádọ́lá ẹ̀yìn ọdún sí ọlọ́run fájífọ́lọ́ ní wáyé pé ìpalẹ̀mọ́ yìí aláwọn èèyàn tá wà òkọ́ sí wọn látàrí ìpalẹ̀mọ́ ti rọmọdọ́ ẹ̀rí ọmọ بن الخطاب رضي الله تعالى عنه كما مضان بات ولي باي inú ṣe tó ṣe pé a lè ká sí mínú àwàlìyàtìdì rọ́bì aláhù tààrà án àwọn àkọ́kọ́ ṣe nǹkan tó ṣe pé wọ́n mọ́ lọ́kọ́kọ́ ṣe fáwọn ìlú ìtàn ìmọ́lẹ̀ sí mọ́sálásí àṣírò àwọn eléyìí tá a mọ̀ láwọn àwùjọ wa káàkiri tó bá ti fi ọ̀rọ̀ mọ̀ọ́dán tó kù sáátà àwọn míì bẹ wọn lè tún a ní ọmọ òun ni àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀rí òun lè tún ní awọ́lù mọ̀jáwà náà àlàfàláti tàràwẹ̀ òun làkọ́kọ́ ẹgbọ́kọ́ kó àwọn ìyẹjọ́ lórí ìrun tàràwẹ̀ ìrun ásámú ìrun tàràwẹ̀ ìdíta máa ń kí ẹ̀ ráńpẹ̀ lásámú lọ́dọ̀ wa òun làkọ́kọ́ tó fi jẹ́ Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu nígbà tí wọ́n wọ inú mọ́sálásí síbẹ̀ Ramadan wọ́n kọ́ náà di lọ́sẹ̀ àwọn kábàdì ìmọ́lẹ̀ yóyóyó tí ó mọ̀ rùsù sí mọ́tọ́lájọ́ bẹ̀rẹ̀ sí ní tàn bákan náà àwọn èèyàn tó ń ṣe mẹ́fìlà lọ alif nàbì tó ń di wá sàdúrà pé à wọ ọlọ́run mo ń bẹ ìwọ ọlọ́run ọba tó hánà nẹ́wọ̀ ọlọ́run kama nawarita almasajida bil anwar gẹ́gẹ́ bó ṣe tán ìmọ́lẹ̀ sínú mọ́sálásí wọ́n fi tilawati al-Qur'an àti pẹ̀lú kíkí al-Qur'an ọjọ́ al-muslimuna ibadallah ìpalẹ̀mọ́ Ramadan yìí àwọn ẹni ọlọ́run máa ń palẹ̀mọ́ rẹ̀ gidigidi àkọ́kọ́ mẹ́rin ọlọ́run bí ń

Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma ọlẹ̀ rà níbi sallallahu alayhi wa sallam kana ajwada an-nas tí wọ́n bá sọ fáwọn èèyàn ń tọrẹ àbẹ́bì ní tọrẹ jù wọ́n kana ajwada ma yakunu fi Ramadan ìgbà tó rí ọrẹ rẹ̀ máa ń pọ̀ sí ju inú Ramadan hina yalqahu Jibril yìí yalqahu kulla ní gbogbo alalẹ́ wọn ni wọ́n pàdé rẹ̀ yọ́ wọ́n pàdé àbẹ́bẹ̀ sallallahu alaihi wasallam yọ́ máa ṣe àtúnyẹ̀wò àlùkò àdè sallallahu alaihi wasallam wọ́n lè wá dùn jíjẹ́ ọlọ́run á ìmà ń tọrẹ gan ìmà ń tọrẹ bilkhair orin ọrẹ tí máa ń tọrẹ yẹn ọ̀pọ̀ gan ju atẹ́gùn òjì tí máa ń jà yẹn ayọ̀ àti ìṣèlú náà ìbá àdàlọ́ èèyàn rúfin ọlọ́run aṣípalẹ̀ mọ́ bí ọ̀rọ̀ ọ̀dọ́ yìí kì í ṣe àwọn ará ayé gan nìkan là ń palẹ̀ mọ́ rẹ̀ ní sámà gan wọ́n ń palẹ̀ mọ́ pé ọmọdé ń bọ̀ adébí sọlá àdìsọlá ó ní kó bá di àkọ́kọ́ òru ló rọmọdọ́n ṣẹyà péye gbogbo àwọn àṣà ìtọ́ọ̀tì mọ́wọ́mọ́ wọ́n jù sí wọn òun ní lè ṣe wọn ìtumọ̀ rẹ̀ ní wípé yẹ̀kílù ṣáà aburú máa kéré tí ìbá ti àwọn ẹjọ́ sí pé ọ̀tá ọlọ́run yẹn yẹn láwọn sí wọn lọ́rọ̀ pé kí ni àwọn ẹwẹ́lẹ̀ ń gbà lọ́wọ́ fẹ́dákùn ẹjá máa bára nu wa lọ tí ìbá ti tó ti tọ́rí ibú rẹ̀ tó ti tábùmà tábùmà tàmáàmà tọ́rí ibú rẹ̀ ti pé gidigidi òun náà sọ pé ní Ramadan lókun tó wọn ó ti ra wọ̀n mọ́ra jàtò lè jẹ́ àwọn tí wọ́n yàtọ̀ yìí nínú àwọn àlùjọ́nú táwọn ẹjọ́ olùgbòjì wọn ò ní dáhùn náà ṣiṣẹ́ láàbí wọn bákan náà gbogbo ẹ̀nà àlùjẹ́ náà wọn àtìlẹ̀ kò ní sí ẹnu ọ̀nà kan tí wọ́n ti gbogbo ẹnu ọ̀nà náà wọ́n sì kò ní sí kan tí wọ́n ti lẹ̀ wọ́n máa gbọ́ ohun kan tí wọ́n máa bọ̀ ibi ìyá bá rí ẹlẹ́kẹ́yẹ́ mo fi wọ́n tó wá rere tó ọ̀fẹ́ ṣe rere ákùbẹ́lì àsìkò tó mẹ́mẹ́ gẹ́gẹ́ ni àwọn ẹ̀fà lẹ́mọ́ ọ̀rọ̀ mọ́ wọ́n yà bá ìyà ṣàárọ̀ ìwọ́n tó ti bá burú ibi ni wọ́n máa ń ṣe ń tẹ̀ àkọsẹ̀ ọ̀rọ̀ burú nínú bí o wà nílá ìhè àwọn tàkà ọlọ́run ní àwọn ẹni tí máa ń túlẹ̀ nínú náà kó ń ápàlẹ̀ mọ́jọ Ramadan bí kẹsàn ti kíyàm ápọ̀ ní ìmá àti mẹ́fílà òun àti ń ṣe tẹ́lẹ̀ ọ̀ máa sì bí ó lékèlè kan sí torí ohun tí èèyàn bá ń ṣe yóò bá ara sábà ohun tí èèyàn bá ti pa sì sí pé tó bá yóò sì fi parí ó ti yẹjú gbogbo wa bá mú òtí ẹ̀nìyàn ó lè lára ara ọ̀bá kìíní ẹ̀ sáábà bẹ́ẹ̀ nínú hadith Abi Umama al-Bahili radiyallahu anhu òjíṣẹ́ ọlọ́run ti jóyè wa wípé ètè àwọn eléré ni alaykum bi qiyamil layl nẹ́fìlà òwúrọ̀wọ́ yóò fa innahu dáàbò salihina qablakum nítorí pé ìṣesí àwọn eléré tó ti ṣáájú yìí ìṣesí àwọn ẹni rẹ̀ wọ́n ti sáájú ilé bákan náà ìmáṣe nẹ́fílà yọ mọ̀nìyàtọ̀ àdẹ̀fíì tí máa ń kọ̀ fún ẹ̀kùn ní jẹ́yàn ọdẹ́sẹ̀ pọ̀tẹ̀kìrò lè sí yí áàt bákan náà yóò tún fàṣì ṣe yẹn rẹ̀ wọ́n mọ̀ tọ́wọ́ da tó lè dẹ́ ìbìnà ìjọsẹ̀ á tún ni mùsùlùmí náà ìgbà àdàlá ẹ̀yẹrú sí ọlọ́run nínú gàdá fi palẹ̀ mọ́jọ́ rọmọdọ́ á palẹ̀ mọ́dé pẹ̀lú ká máa gbà wẹ̀yẹ díẹ̀ díẹ̀ ẹjẹ́ á máa gbà wẹ̀ díẹ̀ díẹ̀ àgàgà bí mo ṣàdá àfọwọ́ aníjẹjọ wípa nẹ́bí sọlá àlọ́ sọlọ́m káàna yẹ tó mo ṣàdá ìlà àlìlà gbogbo ṣàdá ni máa ń gbà díẹ̀ náà ni ọkàn rà sílẹ̀ ó ń tún lè tó fi lè mọ́ra ń gbà tó rọmọdọ́ ní ẹ̀yìn Ramadan Shawwal aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa li sa'il muslimin fi mashaatil ardi wa magharibiha استغفروه هو الغفور الرحيم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 adínú ìjọba fi palẹ̀ mọ́jọ Ramadan káwẹ̀ báwẹ̀ lẹ̀ nípa súnmà ní o kìí pé ìdáwà máa ń sọ lọ́dọ̀ wa yí pé ẹ̀ àwọn báwẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ ní wọ́n sọ bíbi sí ń para ayé kìí ṣe yẹn láńgbé o ìjà ní ní àwẹ̀ tó pọ̀ nínú oṣù sàbáyé ó dà yà wá àyíká ọlọ́ọ̀tẹ̀lẹ̀ ọ̀lá àtàtì ọ̀hánà àkọ̀bí ẹ̀hó ìlànà ìṣàlá mo máa ń ní àwẹ̀ Ramadan lọ nítorí pé ìyá wa wọ́n ní wọ́n máa bí sí fún òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àṣọlá wọ́n máa ń bí sí pẹ̀lú wọn gbogbo bùkátà òjíṣẹ́ ọlọ́run wọn bí yá rẹ̀ ìyẹn jẹ́ kí wọ́n láǹfààní àti ẹgbẹ̀sẹ̀ àwẹ̀ Ramadan wọn tó Ramadan ló fi dé tọ́ba tí a di àsìkò ìṣàbá ìgbà ni wọ́n ti kí ni òfin wọn sàn kò sígbà táwọn máa ń sáwẹ̀ ẹjọ́ àtúnṣe ṣàbá ìbádọ́lá ìwọ́n tó wá ti pé à ah, ọmọdé yìí tẹ́ mọ fẹ́ rọ́jú mi à ah, ẹ̀tọ́ àti ìgbà ìpúpọ̀ ní ṣàbá kọ́lé ìtọ̀ àmọ́ má jòǹdè rẹ̀ ọ̀pọ̀ jòǹdè òun náà jẹ́ òǹgbà kan ní òǹgbà tá a gbà lérò pẹ̀lú ààrẹ gbígbà lóòótọ́ àdéhùn kan wà tó ní súnmọ́ tẹ̀sí ooo ẹgbà rẹ̀ tẹ́ bá ti gbà rẹ̀ lálàáfíà àdéhùn ọ̀gbà dòdò lọ. ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ dá nígbà táwọn elétò ìlera padà sọ nípa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àìmọ́dé tí wọ́n bá yẹjú sí tó ń tọ̀ ń bá dórí márùn-ún ọlọ́run máa ń ní kí wò tán wáyé mọ́kùnfọ́dọ̀ bí mọ́kànfọ́dọ̀ sí á òun náà ní sàkílẹ̀ ló sọ á kò jẹ mọ́ nípa afọ́rọ̀ abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma wọn ni káà nàrọ̀ jòló kàjọ́ṣà nàrọ̀ jòló عند النبي صلى الله عليه وسلم ẹ̀dá kò sẹ́ni tí ọ̀jẹ̀ wọn ló fẹ̀ ọ̀jẹ̀ wọn yóò ó súnmọ́ ọkùnrin jẹ́ ní ó dàjẹ́ sí dáadáa lè ọwá gùn fẹ̀ gbọ́ọ̀rọ̀ ah jíṣẹ́ ọlọ́wà ni arákùnrin kúfà ánẹ́ jẹ̀ṣẹ́ àti ìgùnfẹ́ rẹ̀ yìí gbé kó lọ́dọ̀ wa fọdún sẹ́gbẹ̀kẹ́ ló fi jáde pé mínà àdábìlì ìsìlámì ẹni tó bá fẹ́ gúfẹ̀ wọ́n rẹ kọ́kọ́ yókè báyìí kọ́kọ́ júdókè àìsí spéèsì èèyàn torí gbogbo tí ń jáde lẹ́nu tí ń jáde nínú ibi ni má tuntun kó bẹ́ẹ̀ lòdì ìfúfẹ́rẹ́ yẹn gbẹ́nu sọ́hun má kọlu dàwá torí jẹ́ kí n sọ fún ọ fa inna akthara hum shaba'an fi dunya àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn ẹ̀tọ́ máa ń yó ẹlòmí ọjẹun débi pé ya mú sókòtò yóò kú òkun rẹ̀ jẹ́ kí ló dé òun fẹ́ fún jẹ́ ni ọba lọ ọ̀sàlẹ̀ dáadáa ni wọ́n ní àmàrà ẹ̀sùn mẹ́rin alẹ́nìkẹta ẹ̀díje ẹ̀bàṣù ní kúkú àṣálá sọ pé mùmí ní yá kùlù fi ní àwà ìdín mo mi ní ọ̀fún ẹyọ kan ní máa fi ń jẹun ṣùgbọ́n káàkiri ìyá àkọlù fi sábà àtàmáà ìfún méje làwọn fi ń jẹun pé ṣe káàkiri wọ́n jẹ jẹjẹjẹjẹ àpapọ̀ ní yó àkọ́kọ́ ṣàdúrà kó tó bẹ̀rẹ̀ oúnjẹ ilé oúnjẹ àṣetánì ní jẹ ilẹ̀ pẹ́ islam ti wáyé pé tó bá ti jẹun dánú ẹ̀sìn mẹ́ta ìdákan jẹun ìdákan mú kọ́ bá jẹ́ rí pọ́ fẹ́ jẹun ọkùnrin yẹn wá gúnfẹ́ ìjọ àwọn òní gúnfẹ́ rẹ̀ yẹn gbé sọ́run akọnúdà wá fàínà àkìsàrọ̀ ṣẹ́bà àgbẹ̀ dúníyà fọ́rẹ́ tí bá ń jẹun yóò bẹ́ ń gù láyé àmàlà tí wọ́n gbé sínú abọ́ àkọọ́lé táwọn ẹ̀ẹ̀kan máa fi ń gbé oúnjẹ wá fún adébí òkè níjò yìí abọ́láńlá wọn parí gbogbo ẹ̀ gbogbo ẹni tí bá ti ń lójú láyé àpòwàlòhùn jùwàán yàwó alìyàmà àwọn olè bí ọ̀pá jù ní ọ̀gbìn alìyàmà ẹ̀yà àjá pé ibi ìtayé yìí ká pa mọ́ra torí ká lè yó ní ọ̀gbìn alìyàmà nítorí gbogbo ẹni yóò tó bá pa nǹkan tó ń torí sí Allah àwọ̀dọ̀ ọlọ́run ọlọ́run dẹ́sì bá rí mo dáàbò palẹ̀ mọ́jọ́ rọ̀mọ́dọ́ọ̀ تعلم أحكام رمضان وأحكام الصيام kálọ̀ kẹ́kọ̀ọ́ nípa kí ni àwọn ìdájọ́ àwẹ̀ àtúkọ̀ ẹ̀dí bẹ̀rẹ̀ ọ́ káwọn aṣírọ́tọ̀ àwọn ìlànà bá wà tí wọ́n ti sọ kí ni àdábù síyàwó súnanù síyàwó kí làwọn súnáwẹ̀ kí làwọn ẹ̀fáwẹ̀ kí ni gbogbo àwọn ìdájọ́ tó dé ẹjá kó gbogbo àwọn kí bá rí pé rédíò náà lèèyàn máa ń fi gbọ́ òfin gbọ́ wọ́n tó lè dá nǹkan kà bóyá tó yìí wọ́n fi kọ́ ni àbídé lábáwá náà ni ká kó gbogbo àwọn òwe wọ̀nyẹn jọ káwọn náà tún tó dáadáa àtúrà àfin káàkiri mọ̀sáàjì àbáwọn ààyè táwọn èèyàn máa ń kójọ sí láti lè sàǹfà níbẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀wọ̀n yìí òun ni mo dáàbì palẹ̀mọ́ dáàbì paríparí rẹ̀ ó náà ní àdúà bẹ́lọ́n ọba sùpáàlì kìí ṣe gbogbo ẹni tó fẹ́ kọ́rọ̀ wọn lọ́n bá wọn láyé pẹ̀lú bó ṣe fún ọba yìí ní ọba láyé láìpẹ́ yìí ní túndé sì bọ̀ wá pé ẹnìkan tó tún dé yẹn pàtàkì tó lọ nísẹ̀yìn láìpẹ́ yìí ó túnbọ̀ káwọn náà ti máa palẹ̀ mọ́ fún ọmọdé ọba ẹ̀rí anídìí àdúrà ó bí àyàbùn àbí kẹsíọ̀ rahimahullah wọ́n tọ́ bá wà nù ṣàbá ń báyọ̀ sí tẹ̀lọ́ táwọn máa ń ṣe wọ́n sọ ibi Allahumma sallim ila Ramadan ọlọ́run dákun máa làwọ̀ ajé àti Ramadan wọ́n sallim lana Ramadan ọlọ́run Ramadan ti rọrùn fún wa jẹ́ ọ̀rọ̀ fún wa kárí ṣe tọ́ bá dìgbà rí ọ̀tùsànlẹ́mù nínú mọ́tàkọ̀ọ́kàlà tàbá wá gbáwẹ̀ náà bá lẹ́sẹ̀ sí wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك